أعوذ بالله من الشيطان الرجيم رب العالمين وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقبل الله سبحانه وتعالى tó sì wá ní mùsùlùmí atọrọ àlékún ìkí àti gẹ̀rẹ̀ fún annabi sallallahu alaihi wasallam ẹni tọrọ bá láti bá máa jẹ́ kẹrẹ fún gbogbo wa allah subhanahu wa ta'ala ni salikun kí annabi bá ní salikun ọlá rẹ̀ àti àwọn àti sọ̀hábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ̀ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam níjọgbé alikiyama a ń fi jọ́kísàlá bẹ̀ kọjọ́ jáde kọjá tásórí ìyọnú rẹ̀ kọjọ járe kọyọnu sí wa ìntánù kan wá fílẹ̀ gbọ́nà lọ subhanahu wa ta'ala kọ́ bá ní gbọ́jú bá sí ń fẹ́ lọ àdánwò tí ó bá wa tó jẹ́ pàmọ́ takun tá ń sọ a sì tún iṣẹ́ wa náà tún máa takun nǹkan tá ń sí kọjọ járe kọ sọ ẹnì kọ̀ọ̀kan wá ń bẹ̀ kó jẹ́ àpàdé rẹ̀ wà wà rọ́ dùnà àná lẹ́yìn tí ọ̀yọ́ ní sí wa a jẹ́ àmọ́ ọ̀gá orí ni kọ́mọ̀jẹ́ àgbàbẹ̀ dúró láyàtàlì kíámà la hawla wala quwwata إلا بلال العظيم adébi aya só ti pẹ́ tí amẹ́ríkà ti gbé lẹ́tà ránṣẹ́ sí Saudiya wípé ẹ kàn ní à ń kórìíra islam ni jihadi ti ń bẹ́nu ẹ̀sìn yìí yẹn ẹ lọ yọkù mẹ́ tẹ́ bá ti mọ̀ wípé gbogbo ń dábàá ti ń ṣe ní ọmọ tẹ́yìn lọ́rùn á ti dọ̀rẹ́ nígbà wàhálà dé pẹ̀lú àwọn Usama àtàntí à ń pè ní Taliban wọ́n ń sọ ní mamlaka wípé àwọn ò ní bá wọn ṣe mọ́ àfi tí wọ́n bá change gbogbo syllabus tí wọ́n ń kọ́ universities torí pé àwọn ní à ń produce terrorist ságbàyé ọ̀rọ̀ ìpọ́ngbà náà tó ní agbára pípọ̀ ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala ó ń bá ní sọ̀rọ̀ alukurani wípé ẹ̀yin mùsùlùmí kẹ́yìn ò dúró déédéé lẹ nídìí torí pé ìdúró déédéé yín òun ni yóò jẹ́ sábàbí àrànṣe fún yín káfọkànbalẹ̀ lè hadithin akhrajahu abu dawud fi sunanihi min hadith abdul mas'ud radiyallahu ta'ala nardọ́ abdullahi masoud ní anabi sallallahu alayhi wa sallam ó wà pẹ̀lú àwọn ọjọ́ kan anabi wa ní innakum mansurun innakum mansurun wa musibun wa maftuhun alaykum anabi sallallahu alayhi wa sallam ní ẹ̀yin umma yìí dájúdájú ẹni lọ́wọ́ bọ́ ọ̀ràn sí i innakum mansurun Allah subhanahu wa ta'ala yọ́rọ̀ yìí sí kọ́dà wà musibun ẹ̀ẹ̀sì sí nínú ẹni tí yọ́ sàṣìṣe mọ́ lókùrúgbà tẹ́ẹ̀ ti kú olórin tọ́lọ ń fèmì ànàbí sàrásálá wà maftuhun alaykum kọ́dà ọlọ́run ọbọ̀ gbààyè fún yín wà maftuhun alaykum gbogbo tí ó máa fi ìsáyé ò lẹ́ni ṣùgbọ́n tọ́lọ̀ ń bá pé kásìkò ọba láyé fọ́lìyàtẹ́kìlá kọ́yà bẹ̀rù ọlọ́run ọba wàlìyà mùrùbìl maruf kọ́ máa pàwọn ìlàsẹ̀ dáadáa wàlìyà ní munkar kọ́ máa kọ̀ fún àwọn èèyàn níbi tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala tí ọba fẹ́ orí bẹ́ẹ̀ làwa àwa ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ mùsùlùmí ó wà jẹjẹjẹjẹ rẹ̀ kèfèrí ó wà láàyè tí ẹ̀ eléyìí ìsáyé rẹ̀ lọ eléyìí náà ìsáyé rẹ̀ lọ kò sí ọgbọ́n yóò wà nù mùsùlùmí pé bí mo ṣe ń báyé lọ yìí sáwọn eléyìí kọ́ ni wọn ò ní jẹ́ kí n rí alìkì àmàdì sí àwọn táyé náà ma rò pé báwọn ṣe ń jayé lọ yìí ṣé kí ní òní déńjọ́ kan tí ó ní ọtí ọ̀dá ṣé kí ní òní déńjọ́ kan tí ó ní kéèyàn máa jẹlẹ́dẹ̀ kódà ṣé kí ní òní déńjọ́ kan tí ó ní náírà bẹ́ẹ̀tì kódà ní ọ̀dá yìí kí lọ́kàn bẹ́ẹ̀ ṣé bóun ló fi ń ta bámbámbáun ó pinlẹ̀ ti wà làfáàfin sọ wípé kullul adawati qad turja mawaddatuha. kullul adawati qad turja mawaddatuha. kullul adawati qad ترجى مودتها كل العداوة قد ترجى مودتها إلا عداوة من أعداك في الدين إلا عداوة من عاداك في الدين إلا عداوة من عاداك في الدين إلا عداوة من عاداك في الدين كل العداوة قد ترجى مودتها كل العداوة قد ترجى مودتها téèyàn méjì bá mọ́kò pọ̀ tí ilẹ̀ wá wọnú ara wọn tó fi á di pé wọ́n yọ àdá wọn wọ́n fi ń gé gbòǹgbò nú wọn kí wà lẹ́wọ̀ a sì mọ ríjà ń parí o. wá. bẹ́ẹ̀ méjì nígbà míì tí wọ́n bá ń jẹ́ wọ́n sì ríwà sí fún ọ obìnrin sì parí. قد ترجى مودتها tówó bá wọnú ara wọn láàrin ẹ̀mí jí tówó dájà lẹ̀ wọ́n a máa rí parí gbogbo ìjàláyé pátá òní ó ní solúsẹ̀ a sì máa parí. kúlú ní àdáwọ̀ tí kọ́ ní tòrò torí ẹ̀sìn mú èrò òun parí àfi nínú nínú kẹ́nì kó kú fẹ́nì kejì tàbí kó o dolórí ibú bí rẹ̀ wàlàntẹ́rùdọ̀ áńkẹ́lì yahoo sẹ́bínú kúrán lọ́wọ́ wàlànàṣọ́rọ̀ hátà tàtàbí àmì látàhùn ẹn tí a lè máa fi nǹkan tó gbẹ ọlọ́wọ́ jù òye wọn ànábì ni ẹn tó lè máa ṣàdúrà nǹkan rẹ̀ ọlọ́run wá dojú ọ̀rọ̀ kọ́ńtì ẹ̀ wípé bó o ṣe dáa tó yìí tí ọ̀sẹ̀ ń dáa tó ọ bó o ṣe ní sùúrù tó yìí tí ọ̀sẹ̀ ń ní tó ọ bó o ṣe ní faradà tó yìí tí ọ̀sẹ̀ ń ní tó ọ bọ́kàn rẹ ṣe rọ̀ tó yìí tí ọ̀sẹ̀ ń tọ́kàn rọ́tọ̀ kàn rẹ wàláì bó o ṣe rí iná bí ẹ̀ jíù bá rí ọ wọn à sí tiẹ̀ bí ẹ̀ kìrìsẹ́nì bá rí ọ wọn à sí tiẹ̀ hátà tàtàbí àmì látàhùn in tí wọ́n fi lè nífẹ̀ẹ́ rẹ̀ ó ní kó dára wọn ìjọ bá sọ pé ìsìn ìsìláàmù mọ́ o mọ̀ ń bá yín lọ ìjọ òun ó tún nífẹ̀ẹ́ rẹ̀ nínú Suratul Baqara àwa ní ọ̀rọ̀ jihad anabi ń sọ nǹkan fún apẹ́ tí ìrìyọ̀ gbìyànjú kìámà ní bẹ́ẹ̀ nú ẹ̀sìn wa ẹnìkan kò lè yọkùn bẹ́ẹ̀ ṣùgbọ́n ó ní májẹ̀mú àtúwá ní májẹ̀mú ẹ̀ sọ́sẹ́ sọ́ńtà wọn ni àá kí arọ́lọ́n fi rán nàbí sallallahu alaihi wasallam tí ò sí sọ́ta àbáwá kan sọ̀rọ̀ njọ́ kan ó ní ẹ̀bá mọ́ kí wọ́n lọ dálé arákùnrin àbá àbá tún ké sí lọ́dọ̀ tí náà a ń fi ń kúra wọn ní o àṣírí wíìdì ń bẹ̀ àníbi ló pìlẹ̀ rẹ bóun ló ṣe wá tọ̀ a ṣé lẹ́sẹ̀ lọ́sẹ̀ mẹ́wàá tọ́ta yẹ fún un níwájú jẹ̀ náà báyìí ṣé báà tó fi àṣírí wíìdì hàn nù ní ẹ mẹ́wàá ń orí ẹ mẹ́wàá ń ó mú ọ bọ́lé bàbá ní ẹ̀yìn àwọn tí wọ́n wá ti ayé gbọ́ wípé àti ìdọ́mà àlìjẹ̀ náà wọ́n wá kọjá mẹ́wàá wọ́n ní irú wọn kí wà dákọ̀ wọn. àní gbogbo jagun bá dírì tiẹ̀ lọ bí dírì tàtí wọ́n wá àlìjẹ̀ náà ara bá dírì wọ́n wá àlìjẹ̀ bàbá kí ètò ń sèyí nìkan nígbàtí rúmọ̀ ọ̀dẹ́ wípé wọ́n ti pa Uthman sí gbogbo ẹni tí ń bẹ lábẹ́ gíńjọ́ anabi ní ọlọ́ọ̀lẹ́ ẹ̀dọ́ àlìjẹ́nà sallallahu alayhi wa sallam baba tábàtú wa fẹ́ máa kàlé ní èjì ẹ̀ta àwọn tí àlùsà sàlám náà wọ́n sí pé eléyìí ọ̀dọ́ àlìjẹ́nà ó tún wá pọ̀ ní ẹlẹ́yẹyọ kọ́dà àrò okó mẹ́rin wọn jẹ́ àfi sọ ìlànà Bukhari min hadith tó rábìnrin bẹ́ẹ̀ nílá aṣọ àwọn àwọn àpẹẹrẹ àlùsà sàlám jọ kan ọkùnrin kan bá dé thaira ras orí rẹ̀ ọ̀yá ọ̀fọ̀ ẹlẹ́bàá yìí nasimaw dẹwìyà sọ́ọ̀tì yìí dẹwìyù rẹ̀ lára wa ó ní kéèyàn ò jìnà sí yàn kéèyàn ọmọ pè ń sọ̀rọ̀ ṣùgbọ́n kéèyàn ọmọ ẹgbọ́n ti sọ kọ́ máa gbọ́yé à ń gbọ́ kíláwà tún yorùbá à ń gbọ́ kókò yomoyomo ohun ẹnu ẹ̀ ń bá nàbí sọ̀rọ̀ bọ́tà àwọn tí ń bá nàbí sọ. àwa ń fara balẹ̀ là ń súnmọ́ bẹ́ẹ̀ fáyidà hùwà yẹ sáré ní islam àṣẹ ń bí ànábì lẹ́yìn nípa ìsìlámù ni àmì na ìsìlámù náà ni kọ́mọ kírun kọ́mọ sí báyìí wọn ni à ah, wákàtí márùn tí bá ti ń kí wákàtí márùn yìí hali alẹ́ yàgò yìí wa sí irú mi tún bẹ tọ́jọ́ rẹ̀ fún mi àdàbí ni la ilà àǹtàtọ̀ wà àfitọ́ ọba tún wojú rí ọlọ́run àbí ló tún bẹ gbàwẹ̀ ó ní alhamdulilayi irú àwẹ̀ wo oní Ramadan oṣù mélòó olóṣù kan náà ni sáwẹ̀ ká tún bẹ tọ́jọ́ rẹ̀ lọ́rùn mi lẹ́yìn rẹ̀ àdàbí ni kò sí o ilà àǹtàtọ̀ wà àfitọ́ ọba tún wà àlèkóṣọ́ ọlọ́run ọba ní ìhà ṣẹ́jú yẹ ọsàn lọ wákàtí márùn-ún ti kí alhamdulillah Ramadan ó tún dìmí tọ́wọ́ bá láyé ájì kàtíbà ti báyìí ilé ọlọ́run tó dá àlìjẹ náà anábì wọn sọ fún ọ̀sàbí pé ọkùnrin tí ń o sọ́dàkọ̀ wà nájà aflaha in sọ́dàkọ̀ kápẹ́ bí ṣe ń sọ ni ó sì dolórí ọdọ̀mọ àlìjẹ náà àríyẹ gbà wà báwọn àìmọye àìmọye àwọn èèyàn ó ní anabi sallallahu alayhi wa sallam sọ wípé ọlọ́run ní sọ pé lágbájá ìtúndọ̀mọ àlìjẹ́nà àwọn mẹ́wàá tí a wá ń sọ pé àlùbọ̀ sọ́ọ̀mù àlìjẹ́nà àwọn mẹ́wàá bilalu ò sí nù wọn nínú àwọn mẹ́wàá tí a kó papọ̀ yìí hadithi míì sì tó dá wà lódìdí ọ̀sán ó anabi wà àlìjẹ́nà mọ́júmọ́ lójúran ṣùgbọ́n bá níbi ṣe wà ní jẹ́nà ń gbọ́ dúndùn ẹsẹ̀ bàtẹ́ ẹnìkan lọ wájú rẹ̀ nígbà tí ó wòye wọlé bilalu rẹ̀ ní lọ firifiri níwájú ànábì ní rẹ̀ bilalu rẹ̀ ànábì sàtàjì ni iṣẹ́ tó ń ṣe ń gbò ti gbà sílámù yìí tí wọ́n gan lè mọ̀pọ̀ náà lè torí ẹ̀ sáyìn ọ̀rọ̀ rẹ̀ pé o ti àníbì ní ronú síná ó ní ah kí níṣẹ́ kan tó lọ títí ṣùgbọ́n o ìtọ̀rí tàbí kí n ṣe nọmba tú kí n wá tábà kí n wá sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ kálù aláwọ̀ padà wà ajá láì jẹ́ pé òyìn náà fi àrákà méjì ń dẹ̀wò rí àníbì ní ha ah, in tó ń àbí lọ́dọ̀ àlìjẹ́nà kò tó clear awárí ẹ̀mọ̀kẹ́ anábì wá sílẹ̀kùn yóò lẹ̀ gbogbo ẹ̀ ń bá lè rí bẹ́ẹ̀ nù wa pátá wà lẹ́wọ̀ ti di ọmọ àlìjẹ́nà látàyé tàwa ló ń tọ̀ jẹ́ àfihàn nàbà Ahmad bisnadin sahih fi qissati rajul min al-ansar ẹnì kánú àwọn ansar èèyàn dáadáa ni an sasa ń masalasi ń àwọn yẹn lẹ́kọ̀ọ́ hadamina adita ibn amr bin as radiyallahu ta'ala ni ma ọ̀rọ̀dọ̀ Inkomaleko, inkomaleko. fàjá rajulun minal ansar riwaya yìí gbogbo gbàtẹ́ báńkà dìífì tí wọ́n bá ti fi ó kọ mọ́líkù ní àpòǹtọ̀ ni o ẹni ẹ̀ tí wọ́n bá sọ pé òun ni ọkùnrin tí wọ́n bá dá akọ rẹ̀ ẹ wọ́gilé sanadu yìí ò ní fẹsẹ̀ múlẹ̀ ọ̀nà wo ò ní fẹsẹ̀ múlẹ̀ gbogbo ẹgbà wa pátá tó ṣe ìbátú ọkọ rẹ̀ kò fẹsẹ̀ múlẹ̀ ìyẹn làáfà kan fi sọ nọ́ọ̀fì wípé àdìsí ta fẹsọ̀ ìkọfẹsẹ̀ múlẹ̀ ṣùgbọ́n mo nínú àdìsí ọ̀fẹsẹ̀ ni ṣùgbọ́n tí wọ́n bá gbà wá pẹ̀lú ọkọ ní ọ̀fẹsẹ̀ múlẹ̀ gbogbo túrùkù tó padà fẹsẹ̀ múlẹ̀ ẹnìkan nínú àwọn àǹsọ́rí ìtàn ọ̀ràn tí ó kọ rẹ̀ mọ́. àníbi nǹkan àwọn ẹlẹ́kọ̀ọ́ lọ àníbi ìwà gbójókè àníbi ni yadkhulu alaykum al'an rajulun min ahli al náà sàmì pé ah, ah, mo sì á wà mí ó sì àjẹ mi. àbákìrì ń bẹ́ńjòkó jọ́nà ń kálukú wọn bẹ́ńjòkó fàdákọ̀lá rọ́jò lọkùnrin kan bá wọlé. tẹ́ǹpìfù lìyàtùwù mi wàdú ìyí omi tẹ́ ẹ sàlùwàlàkù ó sì nǹkan tó tó ń birùgbọ̀rẹ̀ sọ́nà pé tó ń fi ń fi àṣẹ yẹrẹ wàláì wọn kọ́ fún wa omi ń kánbo níbi irungba kèé sapagbọn omi nǹkan tó tó kọ́tà alákọ̀ọ́nà àlẹ́ yìí bíẹ́dì ìṣìmáàlì ọwọ́ mú bàtà rẹ̀ méjèèjì ó kò sọ́wọ́ òsì ó sọ̀rọ̀ àjókò bó ṣe dé ọ̀rọ̀ àfisẹ́ gbẹ̀ báyìí lọ́ba yẹn náà fílà ọyàn náà fílà tán ọwọ́ àjókò sí bítàrùn ti ń ṣe wá sí ah, lẹ́yìn yẹn sáwọ́ kò tó fura ń tiẹ̀ yẹn sáwọ́ ah. ó sọ̀rọ̀ nǹkan ẹlẹ́kọ̀ọ́ tán ó ń bó ṣe dijọ́ kejì àdúgbò nǹkan lẹ́kọ̀ọ́ àdúgbò ní ẹ̀sìn máa wo yẹtùlù alaykum al'an rajulun min al-janna ọmọ àti jẹ́nà kò tù wọlé nìsín ṣe ah, pé ah, èyí tilẹ̀kùn kí ní iná ti wà ń bí fọlọ́kọ̀ rajulun awwal ọkùnrin àná ló tún wọlé aláhẹ̀ hàtì yẹtù tẹ́ǹtì rúgbọ́n rẹ̀ kọ́ tààlàkọ̀ ní àlẹ́ ìbí yadi ashimal ọwọ́ sí náà tọ́ra kó bàtà sí ọ̀rà kò sẹ́gbẹ̀ kan ó tún náà rákà méjì ó tún wá ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ sàṣẹlẹ̀ kò fura náà àwọn ẹ̀sán ńdọ̀ pẹ́ ọ̀tọ̀ka orúkọ kẹta hafisa tó dọ́kọ̀ bí sọ́jọ́ kó náà tún kọ́ lẹ́kọ̀ọ́ àbí ní ẹ̀sìn máa wo o sọ́kùnrin ló alayati tẹ́ǹtìfù lè yàtì mi wàdú ìyìn omi tí sọ̀rọ̀ lákù ọ̀nkà tó tó tó láti àgbọn rẹ̀ kọ́ta alákọ̀ ní alayhi bí yàtì ìṣìmáàlì ọwọ́ òsì náà ló tó fi kó pàtàkì méjèèjì ọ̀yọ̀ nẹ́fẹ̀lá bàbá jókòó Abdullahi ibn Amr ní ọwọ́ tó gẹ́ ńlọ tẹ̀lé ọkùnrin bó ṣe ti ti lọ ọkùnrin bá jókòó abúlé ìbá ní ẹsẹ̀ jẹ́jẹ́ sàárè kọ́ ẹ̀rẹ́pù sàárè sí òsì oní ah ó ní abi. àbí ẹ máa wo èèmọ́ bí ríwáyà yóò èmi àti bá mi ń jà nínú ríwáyà mi làáháìtù àbí èmi àti bàbá mi àjọ àjọ gbọ́ra wáyé mo wá búra fún pé èmi lẹ́sẹ̀ báyìí sí bàbá mi mo ti ń bá yín ṣe sùúrù ti pẹ́ ìní wálé ìfúnjọ́ mẹ́ta ẹ̀ sì gbà mí ọdọ́ ọkùnrin sí òjúbá náà lọ ó ní òjúbá náà lọ ilé ilé rẹ o ọsàngbélé hmm. tó bá ti dìlúrú tó bá ti kí àsùbátàn àbílẹ̀ ó ti jí tó bá ti ká ìṣáìtàn àbílẹ̀ ó ti jí ní abúlé abúlé yóò mọ̀ wá sọ ọkùnrin níbi tó sọ sí ọjọ́ àkọ́kọ́ ìgbà tí a ń pe ìrun àsùbá èlò tó dìde lẹ̀ ah ọmọ àrìjẹ̀ náà ní gbogbo òrùsù yìí ọmọ àrìjẹ̀ náà ó ní mi pé mo ẹ̀sẹ̀ balálejò lé ní ó ń sọnù ara rẹ̀ wọ́n tún jọ ń ṣègbèsè ayé lọ díẹ̀ díẹ̀ díẹ̀ oríṣà kejì náà ọkùnrin òyìnbá padà dìde kò dìde títí títí títí wọ́n tún pẹ̀rù nínú tó tó tají ah ó tún wá mọ́sálásí oríṣà kẹta náà ó ní ṣùgbọ́n nkẹ̀kẹ́ tó nkẹ́ kíyèsí láàrin wípé ìdàtà àárọ̀ tó bá yígbẹ̀ padà sí ìbára sọ́run yóò pé subhanallah yóò sọ lọ bí ṣe ń ṣe nù ah, bó ṣe rí ọ̀kẹta ọba pè ọkùnrin ó ní máa gọ̀ọ́dọ́bùtù àbí èmi àti báàmì àjà ṣùgbọ́n èèmọ̀ kan mo rí iṣẹ́ wo gan ló ń ṣe síwájú ọlọ́run gan ẹ eh, ó ní kí a ló ń ṣe eh, kí ló ń rí ṣe bá a ṣe ń jọ ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ náà ni ah. ó ní àfikọ́ ọ̀ṣọ́ tí ìṣá takú kalẹ̀ ó ní in tó ń ṣe náà lórí ó ní àfikọ́ ọ̀ṣọ́ ọ̀dà dé dé ń jẹ́wọ́ fún èmi àti báàmì àjà kankan ṣùgbọ́n èèmọ̀ tí mo rí lára rẹ̀ o kírun lóru ọ̀rọ̀ ìrẹ́ fílà lẹ́yìn kan kẹsàn-án subhanallah ó tún sọ̀lọ̀ kí wá ní tó ń ṣe ọkùnrin lóhùn sí ẹ̀kan inú ti bí Abdullahi ní bá ń lọ ọkùnrin wá pè padà ṣé ẹ mà bínú rẹ̀ ṣe rí náà ní ṣe pé iná jẹ̀mọ́ra tí wọ́n bá pèèyàn léèyàn rẹ̀ tọ́mọ wa sọ wípé òun àti bàbá òun ń jà kọ́gbọ́n ń dọ̀síjọ́ mẹ́ta sí ọ̀yí ó tẹ̀lé lọ lé ọ̀ ẹ̀ka béèrè gan tó fi gbọmọ lọ́mọ lé fúnjọ́ mẹ́ta radiyallahu ta'ala anhu àrùdọ́ jẹ̀mọ́ màá fẹ́ ká sọ ìdí ṣùgbọ́n ansa ó ti wà ń bi ọ̀rọ̀ rẹ̀ tí ń bá sọ tán para tí ó dáhùn ọba ni hmm. rírọ̀ àní ní tí mo kàn lérí ni wípé ẹ̀dà tó lọ ń dá mi láàjídù fi nafsi gílán inú ẹgbàwá mi gíṣán lè áhàdè mìnàlì mùsùlùmí e tí mo rí ni wípé ìkórìíra ẹnìkan nínú ọmọ ìyá mi rè wàláì ọba kù sí yìí sì mara bẹ́ẹ̀ sẹ́mà ntí sọ ó o ọmọ ìyá ọlá gidi màá bá lò ọlá tẹnumọ́ màá bá lò kò sọ wípé tí ń o bóyá ń jalè kọ́ fọ́ra lórí ń èmò tí kò nǹkan sọ o ó lóun èrí báwọn múra báwọn òun èní lẹ́mì sí mùsùlùmí wala ahsuru ahadan ala khairin saqahu Allah ilayhi ọlọ́run ò sì sóre fẹ́nìkan rí láyé kó wọ́n mọ́ nírú oore òun kọ́ máa bínú ẹ̀ <laughs> abdullahi ní hee هذا الذي قال فيك مكرس صلى الله عليه وسلم هذا الذي نرواني لا أتيك èntèmi ò lè ṣeré tánà bí òfin sọ̀rọ̀ ẹ̀sìn mi nírú wáyà mi ò gbé wá ń jámù hádàlẹ́dì lánà tó ikú eléyìí làwọn ò lè ṣe. a jẹ́ pé ẹ wo nǹkan méjì kọ́ra kí wọ́n máa jí lóru ṣùgbọ́n kèé bínú èèyàn kò ìzí o ìtẹ́ fi máa ṣàyẹ kọ́nà wọn mọ́ fún yẹn kéèyàn sì máa nífẹ̀ẹ́ tó ní kódà kọ̀ mọ́jẹ̀ pé kò tó fún yẹn o kò sọ pé ẹni tí bá ń fún mi nínú wọn mo máa nífẹ̀ẹ́ rẹ̀ ẹjẹ́ àgbè sí kílò kọ rẹ̀ ẹnìkan lu ọkọ̀ bí ọkọ̀ 50 million ládùúgbò èèyàn èèyàn wá ń bọ̀ èèyàn sẹ̀sọ̀ lórí ìyáwó ra ọṣẹ láti fi fọ ẹsọ kan tó ní ọjẹ́ wáìtì torí jọ ọjímà ni òjò sí rọ̀mọ̀júmọ́ ọyáwó ra ọṣẹ ní o ó ti fọ sọ̀nsọ́rùn ọwà ń lọ ọjímà ń bàbá olówó tí ń lọ ọkọ̀ 50 million kò sí mọ̀ ṣùgbọ́n mùsùlùmí ni ìsà ń lọ tí ẹ̀ àfi ìjà òlọ jẹ́rẹ́ àfi wáì ní gbogbo asọ́kún fẹ́rẹ̀ wọ́n lóò ní gbadúkìá rẹ o yóò lè ọkún dáadáa o yóò bá ń ṣàforíjì fún o tẹ́mítẹ́mí jẹ́mọ́ ta lè ṣe nù wa Rwanda basubira iyo bajya bari bazina ikigo cy'ubukunzi abaturage bari nǹkan bẹ́ẹ̀ tó sọ yìí ta ló lè ṣe nu obìnrin náà bí a èmi mẹ́lẹ́ àkàn tó jẹ́ pé wọ́n sẹ́yìn ẹni tó lọ ń fi tìsọ̀dọ̀ rẹ̀ tọ̀jọ́ fún ẹ̀gán sótì ìbọn bẹ́ẹ̀ naam ọlọ́run da obìnrin kẹ́ ẹ lè tìyàn lọ́rùn ọlọ́run ló ṣe ibi àtẹ̀mọ́ra ti wà làwọn ti ń gbára rárá wọn kò sòǹtọ́n ìlọ́fà tó jẹ́ pé gbogbo ń tà ń pátáláyé ànábì nìjọ́gà ń bẹ́ẹ̀ ẹ̀lọ́ mẹ́nìkan wá o tó wà nírú ìṣesí báyìí làwọn àfáàfin tó ń pè ní khoirul makfulin tí wọ́n bá ní gbá àyàntọ́ láyé wọ́n gbàtọ́ anábì tún lọ lórí gbogbo wọn tí wọ́n gbàtọ́ torí kọ̀sẹ̀ tí wọ́n gbàtọ́ rí táyé rẹ̀ wá dáa tó ànábì sọ̀rọ̀ sálẹ̀ tí wọ́n bá lọ́mọ òru kankan yẹ wọ́ ní ọ̀rẹ́ àwa ń bọ̀ ìdí tá a fi ń tì sí ìtìsọ́n ni pé a ní ọ̀rọ̀ jihadi ẹ̀ máa mú láàrin ń gbọ́dọ̀ ẹ̀ ti mú o ẹ̀ mú láti ìbẹ̀rẹ̀ ẹ̀ sì máa mú un parí ìyẹn ni ò yí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tó fi ń dàrú mọ́ wa lọ́wọ́ tó fi ṣe kíni o tó fi ń dàrú a mọ̀ wípé lẹ́yìn mùsùlùmí ọmọ ìyá ṣé mùsùlùmí ọmọ ìyá gan tó lè fi ara wọn tán naam tá a bá tiẹ̀ wàá mú ọkùnrin tá a gbé sípò olówó lápẹ̀rẹ̀ òní owó ẹnìkan tún ní olóhùn fẹ́ ṣe bí ọkùnrin o ọlọ́run wa kẹ́ ẹ ló lọ. lẹ́nìkan báyìí ojú pò wá fọ́ rí obìnrin. naam ó ti kọjá agbára wọn. ṣé eléyìí ní ń dàrú hmm? naam. ọ̀dà. naam. la ilaha illallah káti ẹ̀ pé o ní bẹ nípò bàbá tí ń gọ́gọ́ 50 million láfá àkọwà yọjú òǹjálù súnnà ní ẹ̀dáadáa wọ́n nítàn so imam buhari bẹ lórí ẹ̀ sọ́yìnmọ̀ muslim pẹ̀lú rí ẹ ọwá fẹ́ fí ọmọ bàbá olówó tó tún jẹ́ wípé irú rẹ̀ nígbàtọ̀ fẹ́ gba sẹ́kítírì ó lẹ́ ń bá lówó tóru dangote ló lè gbà torí wọ́n máa jáde o nínú tún wò pé kò ní máa jí tọ́pọ̀ ọwá gbarú afẹ́mọ̀ bó ṣe lówó tó ní ọwá gbarú dangote ní sẹ́kítírì rẹ̀ ilẹ̀ àfáàlùsùnà wá fẹ́ fí ọmọ rẹ̀ kí aláàfáà ń ta okùn dóró ọjọ́ hituba pé a fẹ́ wá sọ̀rọ̀ pa afẹ́ fọmọ yìí ó kò po kan táàfó délé bàbá ìyàwó rẹ̀ ni bàtà tó já wọn wá kó méjèèjì lọ. jọmọ bóòlẹ mẹyìn ó sì rí wà lẹẹmí ni ànàbí wa rí tọba ti rí ẹmí rè wà lẹ àti sórí rè. sàlàyé bọ̀ níjẹjọ a máa so mádí mahadiru a ní tí agbára bá ń bẹ fún Islam adáwà ń bì kan àfẹ́ kán ilé ọ̀wá akóríbú wa bá wa bóòlù àṣeéṣe àsàlàyé ẹ̀ kí ni tó dé kí ni tó tu àsàlàyé ẹ̀ ibi àwa adérè o wọ́n ti wá sàwọn tí ọ̀lọ́rìí dáàbò bòlù mọ́ wà nù ẹwà náà wọn man kana alayhi daynun halun ẹn tí gbèsè ọ̀ọ́sán láìpẹ́ yìí tí bá ń bẹ lọ́rùn rẹ̀ tí wọ́n wá mú mẹ́rin tí ọ̀rọ̀ rẹ̀ dífẹ́ǹdì ṣé yóò lọ àbí ò ní lọ bí mọ́sálà tàdé nìyẹn alayhi daynun halun àwọn àfáà ní ẹjẹ́ apin méjì tó bá jẹ́ gbèsè tí a ti ń lé kí pé ọwọ́ asánìsì nísìn ńkọ́ wọ́n ní gbóòlà sí ẹsẹ̀ ìpààyàn tó bá jẹ́ gbèsè pé ìsàbùn o ìbùn o ìgbọ́ bá sáré dá padà kò sí ìyá pẹ̀lọ́dọ̀ àwọn àfáà pé eléyìn ọkọ̀ rí ọ̀nà ṣùgbọ́n jẹ́ tó ní gbèsè lọ́rùn nísinsìn ìmáàmù Ṣàfi'í ní kò gbọdọ̀ bóde lé illa bi idni sọ́hìbì dẹ́yìn àfi pẹ̀lú kẹ́ńtọ́ jẹ lówó ọ̀yọ̀ǹda wọ́n ní tó bá jẹ́ mùsùlùmí lọ́jẹ́ lówó ńkọ́ yọ́ lọ gbàyọ̀dá lọ́dọ̀ rẹ̀ tó jẹ́ kèfèrí náà kọ́ yọ́ lọ gbàyọ̀dá tó ń tọ̀ ń bá sọ pé hmm, ọ̀dà máa lọ ìlú tó lè lọ tí ọ̀rọ̀ yọ̀dá kò gbọ́dọ̀ lọ ọ̀rọ̀ máàmù ònà ìmáàmù Ṣáfi'í ìmáàmù Málíkì ní kò rí bẹ́ẹ̀ o yọ ọkọ̀ rí ọ̀nà àwọn bẹ̀rẹ̀ sí ń sàlàyé láàrin àwọn aláàfáà wípé tó bá ní tí èsàn gbèsè òun lójú ẹsẹ̀ ṣùgbọ́n nǹkan yẹn ò dowó yóò tó bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ó sì lẹ́ni tó fẹ́ẹ́ fi tì í kó fi tí ó ń tàn kọkọrí ọ̀nà kó ìsọfẹ́ nípẹ́ tí ọ̀sẹ̀ wò rẹ̀ rí tí ọ̀bà wá ní tí èsàn gbèsè ó ń gbèsè sí ní kò gbọ́dọ̀ lọ àwọn àfáà ní kọkọrí ọ̀nà torí pé kò nítumọ̀ kò sí tí èsàn gbèsè oṣù ni wọ́n kọ́ wọ́n wá ní nígbà tẹ́ ń sọ tẹ́ ń sọ yìí ṣe bí ànábì sallallahu alaihi wasallam ní qalbul mu'min mu'allaqun bidaynihi hatta yuqda anhu mùmìnì tọ́bákú ẹ̀mí rí alọ́ọ̀bì ìgbádùn tí èbà tí ìsẹ̀gbèsì ti mẹ́lọ́rùn rẹ̀ tàbí kẹ́ bá sán ríwá ẹ̀kan mẹ́nu súnrẹ́nu ẹnìkan bẹ́nu sàhábà èèyàn dáadáa ni èèyàn mẹ́rin mẹ́rin sí bẹ́ẹ̀ nù wa gbogbo gbèsè tọ́bá jẹ yọ́ ọkọ̀ lẹ́yìn ó wá fẹ́ kú ó wá pe àbúrò rẹ̀ wípé lágbàjá mọ̀ jẹ́lówó tàbí mọ̀ jẹ́lówó ṣùgbọ́n tí ń èè san mo nílẹ̀ máa san ní bá ń sanwó yìí bí lè bá ti dé ah, ah, ah, tó bá fẹ́ balójẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi ìrọ̀ lẹ́kún èlò lówó ẹ̀ lọ́wọ́ wọn 1000 dinar ìsànsanwó yìí ìsànwó yìí ọlọ́run jẹ́ arẹ́yìn rẹ̀ fílẹ̀ o ó ti sanwó sanwó sanwó ó ti wá pẹ́ sáà fàjá àti mọ́rá àtúnà àjúz obìnrin kan tó ti darúgbó kújọkújọ ló ń bá dé ó ti sọ kọ́ntẹ̀ náà òkú ìjẹ́ ńlówó ó ní ọjọ́ èlò ó ní dínárì kan mo bá fẹ́ tọrọ owó ayọ̀ tó lélẹ̀ ṣé torí pé lè wá àpòfúlówó Ah, one thousand dinari mọ́sán two thousand dinari mọ́sán ìwọ wá one dinari ẹgbọ́n ti mi ọ̀jọ́ lówó ah, lóbìnrin ìbá bú ẹkún ọlọ́jẹ́ lówó wọ́n sá fàfàfà dọ́dọ̀ ànábì sàrásálẹ́m ànábì ní kọlọ ọ̀sánwó lọ́sánwó ọ̀sán lọ́sánwó ọ̀pẹ̀ sígbà náà ní ẹlẹ́làrẹ́gbọ̀n rẹ̀ wípé ah bí ìgbà tí ẹ̀sẹ̀sẹ̀ bọ̀ níbi wàhálà ah, ah. wọ́n ẹsẹ̀ fi mílẹ̀ tí mo lọ bí ìkẹ́ ní o torí kíni torí wá ń dínàrí tó ń jẹ obìnrin arúgbó kan ṣùgbọ́n wọ̀nà tí kọ̀ ó mẹ́sì ní òsìfọ́ yìí aṣọ́ ọ̀tọ́ ni ẹ̀mí ò sì lọ àyè ìgbádùn aníbi wá ní àṣẹ̀hìd ẹni tí wọ́n bá pa sójú ogun ọlọ́run ọba yúgùfarùláhùn kúlù ṣe gbogbo ẹ̀ṣẹ̀ rẹ ti lọ torí tí wọ́n bá ti ń pa lójú ẹ̀ṣẹ̀ báyìí ànábì ní ẹ̀jẹ̀ tó bá kọ́kọ́ kán lára rẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ pátá lọ́wọ́ fi fọnù ilà dẹ́yìn gbèsè nìkan lọ́wọ́ sẹ̀kú sọ̀rọ̀ rẹ̀ ẹ̀ṣẹ̀ wá ní ọkọ̀ rí ọ̀nà gbèsè ọ̀ngẹ́ nínú òpinlẹ̀ níjẹ́ ọlọ́ yìí gan ládàlà ní pẹ̀lẹ̀ rẹ̀rẹ̀ ọgbọ̀n lọ fẹ́ dá in táwọn àmọ́mù ṣàfì tí a mú lọ nìyẹn ẹwà máa wè mà àwọn àfáàyòkù wá fèsì wípé yóò lọ wọ́n ní kí lójú òfin lọ wọ́n ní ẹjá padà sínú kísọ̀ Abdullahi ibn Haram sáàmà òǹlẹ̀ tó bí jábírù tàbí pé jábírù Abdullahi jábírù Abdullahi tí a parí ogun Uhud wọ́n ní ṣe bí ànábì mọ́pọ̀ jẹ gbèsè òun náà sì ma pé òun jẹ gbèsè kọ́dà tó fi ilẹ̀ kò lè san gbèsè ń tán kó sọ pé ànábì sàdúrà sí wọn bá ẹni tí ọmọbẹ lóko wọn kó sọ pé wọn san gbèsè tí nǹkan tó sẹ́kù ẹgbẹ́ kí sọ mọ̀ṣúwúrọ̀ ìtàn tí gbogbo wa mọ̀ ni ìdán ìwà mọ̀ sí ànábì tó sì yọ lọ ìmọ̀ sí ààrẹ náà wọ́n tó pàṣọ ṣe bí ara àìtóntóní ó kún nǹkan tó fà á tí jábírù tún fi padà lọ rèé fi arúgbó abilékọ ilé ìṣẹ́lé lánàbí fi ń pé jábírù kí lọ wádé bẹ́ẹ̀ abilékọ fa'alla bikiran ó sì wá ọlọ́mọge tùláàíbù ha wá tùláàíbù ka tí è bá ń bá sí eré tọ́ ń bá sí yọ́ bá láàmú sí òdìbí kẹrí wàtúndọ̀ híkùwà wàtúndọ̀ híkù bọ́ ọba palẹ́rìn ká gbòdó lára rẹ̀ kò ní jẹ́ kó ti gbàbì kan lọ rí tó jẹ́ pé táìmù tí wọ́n máa ń sunkún ni wọ́n ń palẹ́rìn hùn ta ló ń tọ̀hún ẹni tí wọn ò tí ì chẹ́ǹjì ìtú ẹnu ẹ̀ bó ṣe rí láti ilẹ̀ lọ́wọ́ ó ní ànábì ó wù abi abdullah ngbẹ bàbá mi sógun tarọ ka tisi abanatin inú wáyà mi sábọ abanatin gbogbo tó fi ilẹ̀ lọ́mọbìnrin wẹ́rẹ́ tí wọ́n dàgbà mẹ́sàn-án ni wọ́n wàkẹ̀rìtù and ya abimikilihin ṣùgbọ́n fẹ́ẹ̀fẹ́ ọlọ́mọge tí ò ní fẹ́ sí yàtọ̀ láàrin òun àtàwọn àbúrò mi wẹ́rẹ́ yìí mo wá lọ rí fadélébọ̀ tọ́jẹ́ pé yọ́ọ̀mọ̀ bá ń yarun orí wọn yọ́ọ̀mọ̀ bá ń tún ẹ ṣe yọ́ọ̀kùn bí wọ́n ṣe dáná ilé yọkùn bí ẹ bẹ yọkùn bí ẹ ṣe yọkùn ní gbogbo wà torí ọmọbìnrin mi pa adùn ara tèmi tì tí mi lọ rè wá tí wọn yẹ sórí gbogbo ẹ ti wá ku bí ìgbà tí ẹ ń àti ọdún ti ń sọ ti ń àwa ń yòrò wàláyé téèyàn bá mọ̀ pé sísítà kan ní ọ̀bàlẹ̀ àwọn jẹ́ tó sì fáyìn tó wúyàn ẹgbẹ́ à ẹ ń ah, <laughs> bá lè wáyàn wá ní kọ́ wáyàn wá báyìí o téèyàn ní sáyé lẹ́ẹ̀mejì à ah, jẹ̀lílá <laughs> wàláyé kọ́dà kí n fẹ́ kí n wọná mo ti sọ fọ́lọ́ kọ́sàbọ̀ sí sẹ́bẹ̀ẹ́ ní fẹ́nu ẹ sọ nígbé ya Rabbi la taslubani hubba abadan. ya Rabbi la taslubani hubba abadan. ọlọ́run ọba o ọmọbìnrin tẹ́mi mi nà máyì máa yọ ọ̀fẹ́ rẹ̀ mi láíláí o. ya Rabbi la taslubani hubba abadan. wọ́n wá ń bí pé tọ́ ọ bá rí ìfẹ́ tí ń nà ya rẹ̀ ń gan oríkan náà ò ṣe jẹ́jẹ́ ni o. يا رب لا تسلبني أبدا wọ́n ní bọ́ bá jẹ́ èmèrè nǹkan wọ́n ní kó tó jájẹ̀ kó máa mú jẹun. يا رب لا تسلبني أبدا tọ́ ọ bá fọmọbìnrin yìí tán tó ṣe sábàbí ikú rẹ̀ ńkọ́ onígbòlò lè yòó ní ikú. ó ń pè ya rọ̀ ìlà lásìlú ọlọ́run bá mójúkọ kọ́dà kíra mọ́ ọba tó ń jẹ́ mọ́yọ̀fẹ́ rẹ̀ lẹ́mìí òun láyé wàyẹ̀rọ hamulọ́wù abudan kọ́lá amínà wàyẹ̀rọ hamulọ́wù abudan kọ́lá amínà. gbogbo ẹgbẹ́ lè máa ń sàmì lọ́wọ́ jọ̀ọ́ dáa fún. kọ́lá amínà kọ́lá amínà. pọ̀ sí wọ́n ní yọ́ pàmí àmì yọ́ sàpọ̀ sí wọ́n ní yọ́ sọ lórí ṣùgbọ́n yọ́ sàpà sí ó ń tọ̀ ní kẹ̀kẹ́ lọ́wọ́ ń kẹ́ gbogbo àwọn tí ń gbé kìrìkẹ́ ní o mọ́tà àwọn ọlọ́wọ́ lọ́wọ́ gbogbo ń bá lè bá ń sàmì kọ́dà kó wọ̀ fẹ́ tẹ́kọ̀ wọ̀ wọ̀ náà. dẹ́yìn gbèsè mẹ́lọ́rù rẹ̀ ànábì sí àláwù rẹ̀ ó sì lọ wọ́n ní ọwọ́ nu ara wọn ni àrísàsálàm ó sì mọ̀ sí ìmọ̀ èyí tó sùn nílẹ̀ kò tó san dúkìá tó jẹ gbèsè rẹ̀ mọ́sálàmì ìwádìí gbogbo ń tà àti sọ pátá a sọ pẹ̀lú mọ́jẹ̀mú kọjẹ́ pé à ń lọ rèé dìfẹ́ǹdì ìlú wa a kó ìwọ̀nba gbára tá níjáde síta kí wọ́n mọ̀ wà kórí ibú bá náà lé àsọ̀ níjẹ̀ẹ́dógún mọ́sálàwádìí fa ìnẹ́zàlà bìdáàrí nàlàádùn tí àwọn bá wá ń kógun bọ̀ sínú ìlú tí mùsùlùmí wà mọ́ mọ́sálà àkọ́kọ́ ni wípé tí a bá dúó létí ìlú kí ni mọ́sálà ṣùgbọ́n àwọn ọlọ́ọ̀kan lọ́ọ̀kan wọ́n báyìí ojú kan nù tí a bá lọ láàyè kan tó jẹ́ wípé ọkàn wa ni gbé bẹ́ẹ̀ ó wà dàbí pé wọ́n súnmọ́dọ̀ wa wọ́n wá fẹ́ mọ́ gbé àyè o wọ́n sì kó nǹkan ìjà lọ bó la alájà rẹ̀ àkọ́kọ́ tí wọ́n bá bẹ́ sí irú tòsí wọn àbọ̀mẹ̀ ṣùgbọ́n wọ́n já wọnú ìlúmọ̀ wa lọ sọ́rọ̀ lè pẹ̀tàlù fárúdọ̀ àyíní ìdojúkọ wọn ó ti á di ọ̀ranyàn ẹnìkọ̀ọ̀kan ẹnìkọ̀ọ̀kan kí ni àwọn nǹkan tó ń wọ́n wà change nínú àwọn àdájọ́ ta sọ tẹ́lẹ̀ yakhruju al-aduwwu lil-qital yakhruju al-abdu lil-qital ẹ̀rú ó bóde láti jà bi ghayri idni sayyidihi láìní ìṣẹ̀ṣẹ̀ lọ rẹ̀ ìgbáyọ̀ dálọ́dọ̀ olówó rẹ̀ wàyíkọ́tìlù alimadin ẹni ọjà gbèsè ọ bóde lójú ẹsẹ̀ mingoiri idni sọ́hibil adéyìn láì ní ìṣẹ̀ṣẹ̀ kọrí ilé ẹni tí ń bó ti ẹ̀ láti lójú eléyìn mọ̀ wà táhùrùjù lè mọ́rọ̀ à lè kìtàl obì ọ jáde fún ìjà mingoiri idni zawjiha láì ní ìdí àti gbàṣẹ ọlọ́mọdé àríwá láwọn látọ̀dọ̀ ta ni o látọ̀dọ̀ ọkọ rẹ̀ mọ́sálà wa tọ́ bá jẹ́ pé dídé tí wọ́n dé yìí wọ́n jẹ́ ìdá méjì àwátà bẹ́lù ìjálù tí wá jálù yìí láàyò kínú rẹ̀ lìtìmá kápá fẹ́ kóra wájọ kò ṣeéṣe mọ́ ó lé jílé òun ni a fèsì wa kí ni hukumu ní ṣẹ̀ríà àwọn àfáà ní méjì ni wọ́n pín sí àwọn bíi sí pé àwọn àgbàlagbà wọ́n ní ọkọjá agídí ń ẹni tí géńdé méjìlá ní kọ bọ́ọ̀nù yàrá kan èèyàn méjìlá ń pé bọ́ọ̀nù yàrá wọn ni àwọn tààlẹ̀ bá bẹ́ẹ̀ sún mi ò lé sún bẹ́ẹ̀ wọ́n mi lé wọ́ èèyàn méjìlá ní wá yọjú mùsùlùmí kan mọ́sílá ọwọ́ mọ̀ wípé ìmúra táwọn eléyìí múra sọ fún ẹ pé ah, èmi ọjọ́ ó òsírọ̀ ó mú lẹ́rù áó kò tílà tàbí kí wọ́n pa só lè gbé ọwọ́ àwọn apá kan àfà ní kọ́mọ́ gbọ̀wọ́ tó ẹ pé wọ́n bà mú lẹ́rù ní kí wọ́n mú lẹ́rù ṣùgbọ́n wọ́n pa náà ọ̀rọ̀ kejì ni wípé kóun náà tiraka tó wá jẹ́ obìnrin ìlọ́mọ̀ wípé tóun ọba jà wọ́n mú òun tí wọ́n bá sì mú òun ọwọ́ ọ̀bú ọkàn òun àwọn àfáà ní yọ ọjà níwọ̀n bá agbára tó bá ní yóò fi jà bí ṣe wọ́n ń jà sí tí ń jà sọ́nù yálà wọn múlẹ́rú ni o àbẹ̀fẹ́ pa o wọ́n wá ní àáfíọ́lẹ̀ pẹ̀lú májẹ̀mú kan májẹ̀mú ni wípé a sì sìnà pẹ̀lú rẹ̀ mọ́sálà wá dé láti hìlù lìmùtọ́ wá ó bí ọ̀gbọ́dọ̀ gbà kí wọ́n ṣe zìnà lára àwọn lè dá fún ìlè kọ́tílì kó lè bá fi ti kúkú òfúnra rẹ̀ kọ́ gbà ṣẹ̀rí'án jàmá tó bá jẹ́ pé ń tẹ́sì ń sọ lélé sí ń lèmi àti yọ́ ma wá sí zìnà wa ni'mal wakeel kílẹ̀ rí wa anabi sallallahu alaihi wasallam hadith abi hurairah oni mamma ta duna irdihin ẹn tó bá jẹ́ wípé kọ́mọlú àbí ọmọ bàbá jẹ́ ilẹ̀ mi rẹ̀ fi bọ́ fọwọ́ shahid wàláì wọ́n gbèrèdè ní ìgbèrèdè ẹn tó kú shahidi yóò gba shahada látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala bákan náà ìkìrọ́wù kí wọ́n jẹ́yàn pàṣẹ nǹkan méjì ló pín sí ani maljaiyun wa ghayru maljai ẹni ìkìrọ́wù tó báyẹ ti jẹ́ ghayru maljaiy èèyàn gbọ́dọ̀ torí rẹ̀ sẹ́lọ̀n maljai ni wípé bọ́sí mú yàrá èèyàn 50 sọ bẹ́ẹ̀ fún olóhùn ọ̀bọ̀ bẹ́ẹ̀ ah wọ́n lè wọ́ wọ́n lè jùjùkùjù bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n dé hmm. nígbà wà láàjọ́s ọ̀kan náà wọn àfáà wa wọ́n ti pa gbogbo ẹbí ẹ̀ àfáà súnnà gidi ni o ó sì jàwúsá wọ́n wá mú àkísẹ́nì wọ́n wá fẹ́ dù ọkà buwẹ́rì ni ó ní ashhadu an la fúnra ní fẹ́nu ẹ̀sọ́ olórí wọn wá ní ẹ̀fílẹ̀ àríkúyọ̀ hmm. nìyẹn ẹ fi ọ̀bẹ yẹn farugbẹ̀ tẹ́ ẹ bá wá farugbẹ̀ dáadáa ẹ filẹ̀ padà ń tẹ́ ẹ ṣe fún yìí ó jóná nú ẹ̀mí rẹ̀ ó dùdú kápá lọ. ṣé bí ìlú ìní àná ti ń pa ọmọ ìyá ọdún. àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ kèé máa sí ọta tí ẹ lọ ímpọ́ọ̀tì wa ọta àjọba mọ́ ni àbọ̀tà kọ́sọ́mù kẹ́ padà rí hasbunallahu ni'mal wakil tọ́yì àwambọ̀ mọ́lìjà eu àti ma gọ́ìrù mọ́lìjà ìrìn tó jẹ́ pé bí wọ́n bá kò ṣeéṣe fẹ́ntí ń jẹ́ èèyàn pa àfẹ́ntí ń jẹ́ ń pa tọba tó ṣe nǹkan náà wọ́n ni wọ́n ní ẹ̀ tààrí lẹ́yìn ó ní yẹ ẹlẹ́kọ̀ọ́ nù tààrí yẹ ẹlẹ́kọ̀ọ́ ó ní màmá òní ọ̀yá máa bá sùn ṣe mọ̀ pé ọ̀rọ̀ wọn lọ́rùn láti fi bẹ́ni sọ̀là gidi àfi tí òǹtọ̀ náà bá rò pé ah jẹ́ ń fi kọ ikú tààrí lẹ́yìn ọlákọ̀ọ́bí òrin máa bá sùn èèwọ̀ ni kéèyàn gbà torí pé ìkìrọ̀hùn bóyá ìrìnmọ̀lẹ́ jẹ́ yìí ni tó wá fọ̀bẹ̀lẹ́ yàn lọ náà gbogbo ọjọ́ àtò lẹ́yìn àmọ́ mọ̀ yẹnu máa dúró ńkọ̀ kan ọwọ́ ẹ̀ báyìí lè pan owó tó máa wá rẹ̀ rìn gbọ́n ni èèwọ̀ ni tó bá wá jẹ́ wọ̀n bíi hákù yẹn náà obìnrin abadan láti hìlù nígbàtí wàhálà dé pẹ̀lú síjínú àbí guraib asámà síjínú yẹn ẹ̀wọ̀n kan ní jẹ́bẹ̀ ní Iraq nílò tóbi jù tí a ń kó àwọn èèyàn sí nígbà wàhálà Saddam wọ́n wá ń fi ajá jẹ pa àwọn mùsùlùmí ọmọbìnrin kan wọ́n dálẹ̀ nígbàtọ̀ pẹ́pẹ́pẹ́ tẹ́fì àjẹ́ ni o wọ́n kó wọn àwọn sọ́jà Amẹ́ríkà ń bá wọn sùn ọmọ ìwà lọ́ọ́lé ọwọ́ àpòjọba òkun ọwọ́ àpọ̀lẹ́tà alẹ́ ọwọ́ àpòkùnso kí ni bẹnu lẹ́tà rẹ̀ tó bá jẹ́ pé mùsùlùmí sí kùsàyé lẹ́ni tẹ́ẹ̀tì ìtàn tí o lè fi ń ṣe wá kájọ ọrùn wájú ọlọ́run sísà yẹn kí ló kù fún ọmọláyé ìntà fi ń sọ̀rọ̀ ìlọ́nà òótọ́ tí ìsìláàmù fi ilẹ̀ ni wípé bẹ́ẹ̀ jókòó jẹ́ẹ́jẹ́ ẹ̀yin lọ́mọ̀ pé jókòó jẹ́ẹ́jẹ́ kọ̀ọ̀kan táyín wàláyì níbi èmọ̀ tó lọ́fi sí ìsìláàmù yìí kẹ́nì kakọ̀ ọwọ́ mọ́ sọ̀rọ̀ à ń lọ mọ́sálásí kọ́dà àpèrún ta akàtìmàsíkò wà lẹ́rù tó ń bà ń tẹ́rì lọ awakọ̀ níbo là ń bọ̀ ẹni tó jẹ́ ọmọ sáyé ló wà ń bọ̀ olórí orílẹ̀-èdè wa pírẹ́sẹ̀ntì wa. President, ọlọ́yìn bẹ́ẹ̀ láti sánmà súnánù kàuníyà ni bọ́lọ̀ ń ṣe fẹ́ ṣe láyé láwọn àsìkò wọn sásìkò kejì kèèsí ìsìnrẹ̀rẹ̀ pé gbogbo súnánù kàuníyà kọjẹ tí ó dùn mọ́lọ́nu kábàsì bẹ̀ ń gbọ́ ṣùgbọ́n ìtọ́ka wa ni wípé kọ̀sáde bẹ́ẹ̀ lẹ́yìn ọlọ́run ṣùgbọ́n abẹ́lọ́run kókó ń bẹ́ẹ̀ kọ́mọ̀dù lórí ibú kọjọ́ àmbọ́ o ìtẹ́fìẹ́ máa ma àwọn àṣírí tí ń bẹnu ẹni tí ó bá ti jẹ́ mùsùlùmí sí mùsùlùmí òlélé àwọn kan ń gbé ìjáàbù sọ́rùn wọ́n lọ bọ́m̀bù àwọn àyè kan àkọ́kọ́ na káwa mùsùlùmí ọ̀kọ́kọ́ mọ̀ wípé iyì ẹ̀yẹ ìlọ́kọ́kọ́ jẹ́ fún wa wípé asáwọn èèyàn mọ̀ pé aṣọ kan ń bẹ ọwọ ọ̀wọ̀ wọn è sí ìbálọ́rùn ẹnìkan àfẹnu àfọrùn àwọn ẹni ibi wá wò pé bí n bá jọrú àwọn eléyìí ìlera àwọn àyè kan. fún wa. ọ̀dà wọ́n wá ń lo nǹkan yìí wọ́n lọ ń fi bọ́m̀bù lò wọ́n lo ìjáàbù ọ̀dà lára bẹ́ẹ̀ náà bàbá wa kílẹ̀ yẹ kọ́lọ̀mbà ní fọ́lá tọ̀pọ̀tán dáadáa kọjá náà tọ́ sórí ìyọ̀nú níjọ́ tí àwọn olè wálé wọn ní Ramadan sẹ́kù bàbá fúnra wọn ní a máa ń ṣe ìfitọ́rù fáwọn èèyàn wọ́n jọ máa bóúnjẹ sí nǹkan kan tí wọ́n fi padà àfọ̀kanáísà ti ń bẹ́ wájú ta wọn àti yọ ọlọ́lẹ̀ kan báyìí ṣe bí wọ́n múra jàlámíà wà bí àfáà ni wọ́n sì ti gbé irin tútù sínú jàlámíà àṣẹ wọ́n mọ̀ pé báwọn àfáà ṣe rí ẹni ọlọ́run ní máa rí báyìí wọ́n wá wò pé kí náà lè fi ráyè débi táwọn ń lọ yìí tí wọ́n ní máa pé mọ̀ ẹ̀ ti kọjẹ́ tọ́ọ̀gì sádàsádà náà ọwọ́ amúra ọlọ́ọ̀dúró ní wọ́ọ̀dù kan nínú usage ọwọ́ àwọ̀sọ dókítọ̀ ǹjẹ́ fi máa ń yẹ gbáyàwá wọn ó fi kọrùn ní ń gbálára ẹbọ́ ní kí dókítọ̀ gangan tọ́jọ́ dókítọ̀ regina ohun ìbọ́sọ́ lẹ́kọ̀ọ́wọ́sọ́ ní ẹnàwọ́ pẹ́ tí ọ̀dọ̀ lórí ah, náà tí mo fẹ́ kọ̀dà lórí o tọ́gì ní náwọ́ sí tí ọ̀lọ̀ ọkún nínú yàrá ẹni tí mo fẹ́ ọ̀dà lórí o ṣe bí ń gbà tó ti rí aṣọ tí ó fi lọ́kàn balẹ̀ ìlójí orí bẹ́ mo wà ń aṣọ sọ́nà òdì ìjọba ó lè rò wípé kí n solúsàn o ṣùgbọ́n gbogbo ẹ̀dà láyé tí bá ń wá solúsàn ẹni tí ó kọ́kọ́ wá sọ́pọ̀lú ẹ̀ náà ń ṣe ìtàn in tí ọ̀ràn tí ń fẹ́ kọ́ kúò tí òfin ní kúò ni ó ti sí lọ́pọ̀lọ́ lápẹẹrẹ ẹwọ́n tó sẹ̀ kánàbí lò tó dáyé yé ọmọ ló ti wá pọ̀ lẹ́yìn ó sì rẹ́ ó kí n solúṣẹ̀ máa pàwó bẹ náà máa pàwó bẹ solúṣẹ̀ gẹ́nà náà nìyàrí sí jọ́nà bàbá ó sì tọ́mọ ẹ̀ lọ sórí òkè yóò sì jábọ́ kò ní bá yẹ̀ sí bẹ́ẹ̀ ọmọ ara rẹ̀ ní o yóò sì máa gbẹ́lẹ̀ ọmọ tó fẹ́ sí bẹ̀ láàyè náà wọ́n jọ máa gbẹ́lẹ̀ o náà pé dáàdì mi kí ni ọyá ìwọ máa ru ìpẹ́ máa ru ìpẹ́lẹ̀ ó sì fẹ́ sí ọmọ sínú ẹ̀ ṣèyítọ́ ní ọ̀kọ́dé ṣùgbọ́n ó yẹ ká mọ̀ wípé sánmà ni wọ́n ti ń kọ̀ǹtró gbogbo tí ń ṣẹlẹ̀ pátá ìjọba kan sẹnu fèrè sọ wọ́n sì láwọn tó sọ bẹ́ẹ̀ mọ̀ wọ́n kò jọ padà bó jẹ́ pé pè pọ̀ àwàlé pè pọ̀ àwọn èèyàn sẹ́ ìpè o wàláì wọ́n sẹ́ ìpè kọ́dà mọ̀ ń fi àsìkò yìí rọ gbogbo ẹ̀ tó súnmọ́ present àtàwọn náà wọ́n pọ̀lọ̀pọ̀lọpọ̀ náà fìlà nítorí pé ànábì lè pè ìrá àfi téèyàn ọ̀bà tọ́ sí lókù àṣẹ ẹgbẹ́ tán bàbá wí ni wọ́n lọ́gun ní sí àmú ah! a sì ń ké fún iná tipẹ́tipẹ́ pé n tí ń pè ní democracy béèyàn ṣe rí ọ̀dà tó kọrí ọ̀bàjẹ́ kú mbẹ́ni sẹ́mọ̀ ni ẹ ti rọ́ǹgì ẹ̀ tó ra pariwo fún yín pé ẹ ti ń ṣe democracy kọ́ ni ọ̀dà sísítẹ́ẹ̀mù ni ọ̀dà ó sì ní lọ ọbẹ̀ kó bó kọrin kó mẹ́ ẹ̀dá kan Buhari nìkan ló ní tó fi fẹ́ ká ní fọ̀kàbalẹ̀ náà ta ni ó kálukú dojú èpè kan ṣé báà tí wọ́n ṣe mítì yìí ẹbẹ́ ẹ̀ ní èsì mùsùlùmí pọ̀ mẹ́ subjection ó lè mọ́wàá látọ̀dọ̀ tiẹ̀ gẹ́gẹ́ ṣùgbọ́n wọ́n ọkọ̀ sáré sọ́sìtà yìí àwa ń bọ̀ níbi àwọn ìgbésẹ̀ táì mọ̀ wípé bẹ́ẹ̀ bá dáa lé wọn ò dáa lé labari o lè lò jáàbù wọ bí o o lè lò kóòpù wọ bí o níbo ní school of nursing nínú ui ní nínú usage kí aláàtúndé federal government sọ páwọn ọ̀sọ̀ bẹ́ẹ̀ mà wọ́n ti sáré ṣáájú federal government ṣé nǹkan kò ti tẹ́lẹ̀ ẹ̀kùn kátó máa ṣerú àbáwọn ibi tá wọ́n lè lẹ́yìn alhamd wọ́n ti ká ti usage ń padà o ẹ̀sà fi bẹ́ẹ̀ tí àwọn oní national id card àwọn náà bá gbé jáde wípé àwòrán obìnrin tó lè wá sọpọ̀ ọmọ nàìjíríà lò nílùú wájọ́ ní o ò ní pé tọ́ba ti ebojú wọ́rọ̀ǹgẹ̀ olókèpù ńlá wọ́rọ̀ǹgẹ̀ kéèpù tó dé itan rẹ̀ wọ́rọ̀ǹgẹ̀ èyí tó dé dodo rẹ̀ wọ́rọ̀ǹgẹ̀ àfi kéèpù tí ò ju bí lọ tí wọ́n wá rí ṣépù gbáyà rẹ̀ wípé bó ṣe ríre ẹni sùúrù ta ni ẹni tí ń kọ̀ntrólù federal government wọ́n láwọn ọ̀sọ́ bẹ́ẹ̀ mọ́ ẹ̀yìn gbogbo ti ń fún ìlú tí ẹnu yín nìkan àfi kẹ́ lo ti ń bẹ nù yín tẹ́lẹ̀ wàlẹ́ ò lè jẹ́ chọ́ọ̀chì ẹ̀yọ̀ oró kan ló wọ́n sì máa ń rúgbó yìí tí dé

gbogbo tóbìnrin bá ń gbé bọ̀ nú ara ó bí ẹgbẹ́ rẹ̀ náà ní orí àtẹ́sí ẹjá ohun tí ń bẹ ní kíníkan yín ojú yín dà ṣé bóbi ń bẹ lu atọ́pọ̀ rẹ̀ rẹ̀ sì ń bẹ ń tí ó yẹ tí ó jẹ́ obìnrin wò níbi wọn ti ń ṣe national id card ẹ bóbi ń bẹ lu yín tọ́pọ̀ àwa ń bẹ̀rù léyìn àwọn ò tí ì kúrò lórí ìpinnu wọn àwa ń fásitì ìkéde pé wọ mùsùlùmí tẹ́sìn rẹ̀ bá lọ́la àwọn obìnrin méjìlá nídìí ẹlẹ́à àtẹ́ntóló kéèpù tọ́kanlẹ̀ bí 50 larisa jọ ni o bí 100 ni o a kọ máa yàwó wa a wà gbọ́kọ̀ọ́lẹ̀ a fẹ́ lọ ṣe national id card fún wa bí idnillahi ta'ala bí idnillahi wáyé kọ̀ hàrà à ń kéde ẹ̀ ní ìsìn ẹ̀ ń bá fẹ́ jọ ìwà kó nù kó dìde báyìí bí idnillahi tẹ́yìn láàárọ̀ la a àbò pẹ́ẹ́nì lọ àmúgó lọ kí ló àwọn èso ń jà kíjà kan ṣùgbọ́n ẹ̀tọ́ wa lélẹ́yìn a lọ ọbẹ̀ níbo challenge bí ni new garage ẹyọ a sì lọ gbogbo lẹ̀ a tó lọ a kàwẹ̀lẹ́ àánú ẹ̀ ọ̀nkẹ́pù nú ẹ̀ wọ́n ní àfẹ́ wa ibẹ̀ lẹ́ẹ̀tì wá rí wípé ó súnmọ́ kẹ́ni ó forí képè lọ́la kí ló jẹ́ ká máa sọ àsọrin mímbàrí buhari lọ sọ bóun sọ bẹ́ẹ̀ ó tún sọ pé àwọn ọmọ tó sọ lọpọlọ ó lóun bẹ́ẹ̀ mọ̀ kí ni gangan ọ̀dà tí buhari bá sọ pé òun sọ bẹ́ẹ̀ mọ̀ àwọn tí ẹ ti á sọ bẹ́yìí nǹkan mo fóókọ bu ọ̀kan nú àwọn àgbà àfà wa lásìrí wàlẹ́ àfà ni wọ́n lẹ́kọ̀ọ́ ní ìjẹta lélẹ́ ìṣẹ̀lẹ̀ mo fóókọ bu wọn lásìrí ẹlẹ́ àwọn wa ń kọjá lọ bí sọ́jà mẹ́ta sí mẹ́rin lọ́ba mẹ́lẹ́à wọ́n náà fẹ́ rí ojú ẹ̀ láwọn èèyàn bá ti pẹ́ bọ̀ wọ́n rí ẹ má sórí àwọn tá ń bẹ àfìgbà tí ẹ sí nìkan mú lójú ẹlẹ́yà wọn. ń bọ̀ rẹ o ń bọ̀ rẹ o ṣé ẹ mọ̀ pé n tó pinnu ọ̀rọ̀ tá à ń sọ yìí pé tọ́ ọ lọ dúró déédéé àwọn kéńbẹ tí wọ́n wọ̀ níwò pé ìdákẹ́jẹ́ rẹ̀ ní ètè ní àgbàgbọ́. olórílẹ̀ ṣùgbọ́n ó dáa pípọ̀ tá a bá ti rí pé wàhálà ń ṣẹlẹ̀ náà lù ìntọ́jẹ́ solúsẹ̀ fúnjọba tí ó ń wojú rí ọlọ́run ó ní ká kọ́kọ́ dojúkọ ọlọ́run àdúrà lánídì àwọn tí ó sì ń pè ní Boko Haram yìí àwọn ẹ̀dá kan ni tó ti tán fún wọn àwọn èèyàn kan ní á lò wọn òṣèlú ìrìnàlẹ́sì o wọ́n lò àwọn tí wá ti wá di fírì ní sàtífẹ́jì tí wọ́n fún ẹ níjú wọ́n fẹ́ lò wọ́n wà láì wọ́n ti lọ kọ̀dọ́ mùsí lẹ́yìn kí sàtífẹ́jì wọ́n fún jọjọ́ lẹ́nu wọn kí ní ọlọ́pọ̀ sí fúnra wọn àwọn tó kú ọmọdé agbára wọn kan mọ́ àwọn èèyàn yìí kí ló sì fà àwọn náà lórí jàgídíjàkẹ́ yìí ìyàwó ti lọ sí ọmọ ti lọ sí ẹbí ti lọ sí kò ní nǹkan kan mọ́ ó ti wá di wounded lion ó ti di frustrated element kí ló ń fẹ́ sínú ayé mọ́ àfikún ọ̀ máa dàrú sò ẹnìkan tó jẹ́ sọ́jà tó jẹ́gbọ́n wa ó ní láìpẹ́ ìtì ẹnudúkọ àwọn nínú ogbó sàgísà iná wọ́n dá ìbọn bò kan lọ́rùn náà wọn ẹ̀jì òbóde wàláhì lẹ̀dí láìláìlá wà wọ́n lẹ́lòmí ìjú ẹlòmí ìfẹ́ lè sọ ìbálẹ̀lú àwọn akọ́họ pé abálẹ̀jẹ̀lú ní ìjọba wà tí àwọn síkà ọmọ abájà ni àjẹ̀lú sì kọ̀wọ́ jẹ́ nǹkan gidi ìgbó cocaine ewé kò sí jẹjẹ ń jẹ wọ́n ti á kú ò léèyàn nìkan èṣù ni wọ́n sì pinlẹ̀ dá sí tẹ́lẹ̀ jẹ̀mọ́ àbó ò lẹ́sọ̀rọ̀ pé ẹ̀ṣẹ̀ rojú ó ń tàn sí orí ta ni ẹni èṣù lé ń tìro naam jẹ̀mọ́ ìkìlọ̀ ìmọ̀ràn wa fún ìjọba àdúrà àdúrà lẹ́lẹ́dìí ṣùgbọ́n àdúrà tààlà nídìí náà pẹ̀lú káwà náà túbà tó tọ́sọ́dọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kí ló dé láti ìjọ tí nàìjíríà ti jẹ́ nàìjíríà onímọ̀ tí ń fi pẹ́ẹ̀nì jalè pẹ́ẹ̀nì sẹ́ àwọn àríjọba kan tó fẹ́ ṣe déédé tó sọ wípé báyìí o ẹnì o torí wọ́n ti fi ń yíwè jẹ̀máà ó lè tó tó lè tìǹbá fẹ́ lọ rọ́ọ̀bù bìkan ọkọ̀ ni ẹ̀ máa lọ àti ìwà àríjọba òun pé látàásọ rọ́ọ̀kì láti sàdéhùn rẹ̀ àti president àti nǹkan ẹsẹ̀ láwọn rìn kì í báyìí nítorí pé wọ́n ti ń fi ọkọ̀ ṣe kí ni o wọ́n ti fi ń jalè ẹgbàmọ́lọ́wọ́ sọ́jà kẹ ẹgbàmọ́lọ́wọ́ ọlọ́pàá wípé àwọn olè ti rọ́ọ̀bù kì í bẹ̀ni lò in tó fi lè máa mú lè máa lò bọ́n a jẹ́ wípé wa náà sẹ́sì ọlọ́run yọ wà dáran abadan ẹ̀sẹ̀ ọlọ́run bọ̀ ọ̀dára o abadan ẹ̀sẹ̀ ọlọ́run bọ̀ ọ̀dára o innakum mansurun ẹ̀yin ilé mi ọlọ́run ọba ọ̀ràn ṣe fúnra ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ ọlọ́run lájọ kan oṣù rẹ ní ntọ́ dájú tí ò sì pé ẹnì kankan ń pẹ́ sọ ààrẹ ń sí pẹ́sẹ́ǹtì wa ọlọ́run bá ní fún lálàáfíà wọ́n lájọ kan oṣù rẹ fún lálàáfíà nu ara fún lálàáfíà nu ọpọlọ má jẹ́ kí wọ́n di jacob batiri wọ́n lájọ kò so rẹ ìwọ lọ làlàáfíà lọ́dọ̀ wà á má jẹ́ wọ́n sórí ibú pàdé rẹ má jẹ́ sùn ọ̀gbẹ́nu wọn polówó mùsíbà má fi wọ́n ṣe sábàbí aburú àti gbogbo ẹni tí ń sin wọn lọ́wọ́ bá ń ti tòótọ́ àti ẹni tí ń rùlù wa tí ń jẹ́ mùsùlùmí ibẹ̀ má jẹ́ kí wọ́n sì ṣe wọ́n kò so rẹ má jẹ́ wọ́n sì ṣe o ìkànkan tí wọ́n bá yẹ sì ṣe jẹ́ wọ́n túbọ̀ sọ̀rọ̀ wọ́n lọ́wọ́ bá jẹ́ wọ́n sì lè pàǹtí yọ́ pa wọ́n là lọ́dọ̀ wọ́n ọba jẹ́ wọ́n lè pàtì à ń fi ìjọsìn náà bẹ̀ lọ́hùn a tó ń tó sọ gbogbo ẹnikẹ́ni tí ó sọ̀rọ̀ tí ó dà wàhálà lẹ́ yìí tí ó sọ̀rọ̀ tí ó dògún lẹ̀ tí ó dọ̀tẹ́ lẹ̀ ọlọ́run ìwọ ni ọba ni dé sí ẹ kódà kọ́ máa sojú ayé ìwọ ni ó dé sí ẹ gbogbo ẹni tó wá gọ́kọ̀rọ̀ àti gbangba wípé kò sí ìsinmi fóun àfijọ́ tó ń bá tó rí ojú ìyàwó àwọn àfáì ọlọ́mọdì ò sinmi in tó wá fẹ́ ṣe ìmọ́fòsí gbogbo ẹ ń bá ń gbógun ti ìjáàbù mẹ́jọ fẹ́dọ̀ lórí òróòró in tó dánú àlàáfíà la bá ní yọ́kù lára rẹ̀ tí ń bá wá ń sọ pé ẹ̀jẹ̀ ń gbẹ mọ́yàn láwọn ọmọ díẹ̀ bá ní fi ṣe àdẹ́wò fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí gbogbo ọ̀ràn ààrẹ tẹ̀léèké mọ̀rú ẹ̀rí láyé òní ojú ọmọ ṣe ó ń pẹ̀rẹ̀ mùsùlùmí ni ó ó lọ ìṣẹ̀ mùsùlùmí pẹ̀rẹ̀ kiri yóò ni ó gbogbo ẹni tó sọ pé ń tó kù báyìí wàláhì lẹ́rí a lọ pariwo ta ń jòní ebi fúnra pọ́ọ̀pù lọ pariwo pé ó ń sì dẹ́ni èyí rẹ̀ dáadáa yìí aṣọ fi ń ṣe wọ́n ń fi aṣọ àwọn olè rọ́ọ̀bù tọ́jẹ́ wípé sùtánà wọ́n wọ́wà kí ló wá dé ẹ̀ lè ronú eléyìí ò láyé àṣé nǹkan kan ti pilẹ̀ tá à pariwo fún wa òun náà ni pé kúlù ládàá wa ti kọ́ dí tòròjà máa wá dàtò wa gbogbo ìjà ni a máa rí parí. ilà. ilà. سبحان ربك رب العزة عما يصفون وصلى المرسلين والحمد لله طيب. الله